رب العالمين الحمد لله الذي كفانا من شر الشياطين والجن بأسمائه الحسنى وصفاته العليا بكثرة الطاعات والتزام بالكتاب والسنة والاستعاذة بالله وبمعودات والأذكار والدعاء الحمد لله رب العالمين الحمد لله الذي بنعمته تتم الصالحات واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله القائل في حديث ابي هريره من راى مبتلى فقال الحمد لله الذي اعفاني مما ابتلاه به وفضلني على كثير ممن خلق تفضيلا لم يصبه ذلك لبلاء صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى وأحسنوا أنفسكم بحسن الحسين والأذكار والأدعية الواردة من الكتاب والسنة

àti ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀lé àṣẹ rẹ̀ àti ìgbọ́rọ̀sí lẹ́nu bákan náà àti ọ̀pọ̀lọpọ̀ ìdìrọ̀mọ́tíra ọlọ́run àti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti ìmá wàsọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àti ìmá sọ àwọn gbólóhùn ìwàsọ̀ àti ìmá rẹ̀tí ọlọ́run àti ìmá bẹ̀lọ́run gbogbo àwọn gbóhùnkẹ́ yìí ọlọ́run ọba adúpẹ́ fún tó fi là wá àrọmọdọ́mọ wọn àsọ̀nà ọlọ́run ọba nínú ìjọsìn kò sógógó fún nẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wùsùn ọlọ́wọ́ bá ní ṣe òyíṣẹ́ ọlọ́wọ́ bá ti ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí wí pé ẹni yóò tó bá rẹni tọ́lọ́wọ́ pàdánwò kan kọ sọ báyìí pé alhamdulillahi lẹ́dí àfáàní mi mọ̀tàlẹ́hù bẹ́ ọpẹ́nu fọ́lọ́wọ́ bá tó dà mí kò níbi ohun tó fi àdúró fi kan

òun náà ni pé alùjẹnu gẹ́gẹ́ bá ìsàlàyé fún wa ní jẹjọ wípé í máa ń kọlu àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́nà onírin ara ni ní fi máa ń kọlu wọn a ìsàlàyé fún wa pé ìgbàgbọ́ mùsùlùmí tàbẹ́ni tó jẹ́ ẹlẹ́sìn Islam ó yàtọ̀ sí gbàgbọ́ tilẹ̀ Yorùbá ìgbàgbọ́ Yorùbá ó yàtọ̀ gédégbé ó tẹ̀lé pé gbàgbọ́ Yorùbá yìí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí Àdédé rí bẹ́ẹ̀ látara wọn wọ́n gbọ́, látara wọn ni wọ́n rí, látara àwọn eré ìtàgé, èyí tó ṣe pé wọ́n ń wò. Ó kó bá ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wa nílẹ̀ Yorùbá ń bí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré olóògùn, àwọn wọ́n máa ń ṣe, àwọn wọ́n máa ń sọ, àwọn wọ́n máa ń wí, àwọn wọ́n máa ń sọ fáwọn léèjà. Ó jẹ́ ká máa fojú wò pé àbọ́mọ̀ ìdí ìyẹn lè dàgbá, ó lè jàwó, ó lè dìbò bàbá sáàsù. Èyí ìyẹn ọmọ ilé ni le lè di kankan ọmọ ilé ni o lè yí padà sáwọ̀ mẹ́rin kankan nínú ẹ̀yà kò lè yí padà sí ẹ̀dá mẹ́rin yàtọ̀ sí ẹ̀dá tọ́lọ̀wọ̀n bọ́bá dáa ẹni ọba lóhun lè yí padà ẹ̀sọ̀ fún pé kọ́ máa kọ́ wá kọ́ yí padà sẹ́dá mi ṣùgbọ́n pé fi àlùjẹ̀nú àlùjẹ̀nú wọnú sẹ̀mí ayé rẹ̀ àlùjẹ̀nú yìí ni ó máa yípo ni ó máa yípo lójú àwọn ọmọ ìdé ènìyàn yípo tí ẹ̀dá tọ́lọ́ wọn bá ti dá ọmọ kò sí fún agbára kankan fún ọmọ ìdé ènìyàn láti yípo sí ẹ̀dá mìíràn àlùjẹ̀lú nìkan lọ́wọ́ bá fún ní agbára kó sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ní látara bẹ́ẹ̀ àwọn ọ̀nà tí àwọn tí wọ́n máa pé wọ́n máa ń wọ ara ọmọ ènìyàn òun ló ní bùkátà sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn abó ó lè ní bùkátà sí látàkó ń fẹ́ fẹ́ ó lè ní bùkátà sí látàkó ń fẹ́ máa bá gbé látán ó lè ní bùkátà sí látàkó ń fẹ́ máa jẹ fẹ́ máa wọn látọ̀dọ̀ rẹ̀ ó lè jẹ́ kí náà kọ kókó sí ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó sì lè jẹ́ dàkejì náà kókó sí

ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè jẹ́ nìkan tí pé ọ̀tà mi gbọ́nà lù lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè jẹ́ nìkan tí ó fò láti fi tọ́ ga ibẹ̀ tó bá ní kó wọn ọbẹ̀ báyìí òun yà lùtù ní ọ̀tẹ̀ lé lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè yẹwọ́ ó jẹ́ pé ó sì lè tálùtẹ̀ ló sì wò pé òun ó pẹ̀sí látara bẹ́ẹ̀ yóò sì kú sí ọmọ ìdí ènìyàn ẹlẹ́ẹ̀kẹta àlùjẹ̀nú fúnra rẹ̀ a máa ṣàbòdí fún ọmọ ìdí ènìyàn tó jẹ́ pé kàmọ́sítà òwòlówó ní sábàbí yóò sì kó sí ọmọ ìdí ènìyàn lá láìjẹ́ pé pẹ̀lú sábàbí kankan ó sábẹ̀ rí náà ni ló sì kó sí la eléyìí ó lè ṣàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí èsì pé àwọn olùmọ̀ wọn kì sí pé ọ̀kan nù kẹ́mẹ́ta ní ọ̀sẹ̀lẹ̀ tálìjẹ̀nú láìsẹ̀ nǹkankan fún tí ó sì wà rẹ̀ yẹ̀ bẹ́ẹ̀ láìjẹ́ pé yẹn tẹ́ ẹ́ ọ̀kanù kẹmẹ́ta ní ọ̀sẹ̀lẹ̀ wọn lálákọ̀ọ́kọ́ òun náà ni àlùgbọ́dọ̀ mú ṣẹ́dì ẹni bá máa ń bínú tí bínú ẹ̀ bá lágbára àti gbogbo tó bínú tó lágbára yìí àlùjẹ̀nú àmà ti bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀làyé fún wa nípa àwọn méjì tẹ́ pé wọ́n pọ̀ ẹ̀wọ́n náà wọ́n sàábẹ̀ rẹ̀ tó wá jẹ́ pé ẹnìkan nú wọn ojú rẹ̀ ti lérorò ó sọ láwọn bá ní mo sì mọ́ ohun tó yẹ pé tó bí ẹtì ewí ìbínú tí ń bínú yọ lọ tó bá ti sọ pé àwọn olóbi lẹ́yìn mi nìṣẹ́ lọ́nà ìwọ̀n tí bínú sí ó sì lọ látara bẹ́ẹ̀ ó jẹ́ káwọn olùkọ́ mú pé ìbínú látara ọ̀ṣẹ̀ ìtọ́ọ̀nù náà ni ti máa ń wá ìbínú bọ́bá lágbára ṣẹ̀tọ́ọ̀nù ọwọlé ẹlẹ́ẹ̀kejì àdẹ̀kọ́ọ̀rù ṣẹ́dì ẹni tí bá máa ń bẹ̀rù gan-an ẹni tí bá máa ń bẹ̀rù àdìdẹ̀lẹ̀ ti bẹ̀ wọlé wọ́n fẹ́ tọ̀ lásán láàgó mẹ́wàá ń bà tara rẹ̀ wọlé látara bẹ̀rù àdìjẹ̀nu máa gba àrùn ìwọlé gidi ní ìgbà bákan náà àdìjẹ̀nu máa ń tara ìyẹn wọlé fún àwọn nǹkan pé ẹ̀mí bá fẹ́ láfẹ́jù ẹ̀rọ rẹ̀ nìkan tó ti pé mo tí wọ́n rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé kó mọ̀ tí ilẹ̀ òun náà ló ń fẹ́ fi ilẹ̀ ẹ̀mí òun ní ọgbá ẹkíyèsí àjẹ́mẹ́ ti lọ́wọ́ sí tí wọ́n ti mú ẹ̀rọ rẹ̀ nìkan tó fẹ́ràn àgbèrè ọwá fẹ́ràn àgbèrè náà tó bẹ̀rẹ̀ kẹ́ ó tún fàgbèrè lọ ọmọ rẹ̀ ẹkíyèsí àjẹ́mẹ́ ti wọnú sẹ̀mí ayé ẹ̀ lọ́fà gbogbo ohun tó bá ti jẹmọ́ yòròyòrò ilé ayé tí yẹn bá ti nífẹ̀ẹ́ rẹ̀ láfẹ́jù téèyàn bẹ́ẹ̀ ṣe lè lọ́ọ́ kó sí lápòsí jù àlùjẹ náà máa kílẹ̀ wọ́ tọ́wá jẹ́ pé látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ́ pọ̀ yọ́ fẹ́ fi ilẹ̀ kò ní lágbára mọ́ yọ́ fẹ́ fi ìṣẹ́ òun lẹ̀ kò ní lágbára mọ́ kódà kó tó jẹ tá ń jẹ gan tọ́wá jẹ́ fún wọn sọ fún léwò pé oúnjẹ yìí á jìnà sí o nípayà kú ní po èmi ò lè fi yẹn lẹ́ o látara bẹ́ẹ̀ gbogbo olóńṣe dàbí ọgbọ́n tó kó fi yẹn lẹ̀ kọ̀ máa fi yẹn lẹ̀ látara bẹ́ẹ̀ àlùjẹ̀nú lè dìbò wọlé gbogbo ohun ẹ̀dùn tẹ́ta bá fẹ́rẹ̀ láfẹ́rẹ̀ jù tó wá jẹ́ pé ó ti fẹ́rẹ̀ rẹ̀ tayọ bó ti tọ́ àti bó ti yẹ àlùjẹ̀nú lè gbàgbẹ̀ wọlé láti bẹ̀ sí ìsìnlẹ̀ nílẹ̀ máa bẹ́ẹ̀ náà nìkan kejì ihun tó bá yẹ pé kò yẹ kéèyàn ṣe é léwọ̀ fún rẹ̀ ó ṣe é léwọ̀ fúnra rẹ̀ ìrẹ́ ẹni bẹ́ẹ̀ àrùjẹ̀nà máa ti bẹ̀ wọlé tó ṣe tó tó bẹ̀rẹ̀ padà sí nǹkan náà ó lè padà rí àjíjẹ́ ọ̀ṣà lára rẹ̀

kéèyàn jẹ́ nìkan tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí sábà máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ fún gbàgbé ẹni tó bá yẹ pé máa ń gbàgbé àwọn ojúṣe àwọn ojúṣe àwọn ojúṣe àlùfẹ́ náà máa ti bẹ̀ wọlé sáré èèyàn ẹni tó ṣe pé gbogbo ìgbà ní máa ń gbàgbé bóhùn òkèrò wọ́n tẹ̀ máa rẹ létí ní pé ẹ máa tí ìkérùn ṣáì ló ti gbàgbé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní máa ń gbàgbé látara rẹ̀ àlùjànnú ó lè ti wọlé àwọn olùmọ́ ní àwọn kẹmẹ́rẹ̀ rẹ̀ ní máa ń fa kí àlùjànnú wà rú ìdájẹ́ pé ìlúṣẹ̀ àwọn ọlọ́run ọmọ ọmọ ọmọ ènìyàn àsìkò tí ń ọmọ ènìyàn gbára eré ohun kọ́kọ́ máa ń sá òun bí ó

mú ti sí ọ iji wà ní ìdí pé gbogbo mójútó si ti sí ọ yìí tí èsì pọ́ ẹmọ máa ṣe ìjọba yìí tí èpọ́ ó ti tọ́ àti bó ti yẹ àlùjẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ bákan náà tálùjẹ̀nù bá jẹ́ nìkan tẹ́ pé kò rí láàkáyè ìgbà ẹpátáwátá látà péjẹ̀ ìṣẹ́ lọ́fẹ́ tó wá jẹ́ pé gbogbo ohun tó èèyàn bá ń sọ fún kò ní rí rò rárá láti jẹ́ pé kó mójútó rẹ̀ irú ẹni báyìí kò ní lágbára láti jẹ́ pé ó ṣàtúnṣe ohun tí ń ṣe nínú ara ó lè fà ọmọ ní kàkà ló lè lọ́dún ó sí nínú ọmọ níta ara rẹ̀ ẹsẹ̀ kan lọ́lọ́ tó sí nínú àwọn ọmọ níta ẹsẹ̀ rẹ̀ àbójì ẹ̀jẹ́ pọ̀ gba orí kéka nínú ara látara bẹ́ẹ̀ tí bá ń wá pé kó wọ́n wáwó sàn

ó tó di pé ohun ìwọ̀nba tí ó bá sùn ó tó di pé yóò sùn tí gbogbo ẹ̀ bá ń ṣẹlẹ̀ síyàn ó lè fà á tó ti pé àmìjìnú tí ń pọ̀ díẹ̀ díẹ̀ lákaná àwọn olùmọ́nú pé ẹlẹ́ẹ̀kejì òun náà lọ kọ́lá kí lá ń pè ní kọ́lá fún ọwọ́ kẹ́kọ́ tó ti ṣe kọ́ ọdún bíi òun ni kéèyàn máa tají gbogbo ìgbà gbogbo ìgbà òun kéékèèké tọ́básù díẹ̀ yóò ti fẹ́ra rẹ̀ lọ́kàn balẹ̀ látara eléyìí àlùjànnà máa gbẹ̀mẹ̀ wọlé bákanáà ẹlẹ́kẹta alẹ́kọwà bí àlùjànnú a máa jẹ́ nìkan tó yẹ pé tọ́ bá rí ọmọ ìdí ènìyàn lójú yóò jẹ́ nìkan tí ó dé mọ́lẹ̀ lójú rẹ̀ ọwọ́ yorí náà yẹ sẹ́gí ìta àdáyẹ sẹ́gí ẹ̀ yọ́ wà wà tàbí tó ń gba alá lójú rẹ̀ kọ̀mà rí ó lè máa ké yọ padà rí pé ara òun ti wú wò látara bẹ́ẹ̀ yọ padà jù àjẹ̀ tán bákan náà àwọn olùmọ̀ tó sọ pé nínú kẹfẹ́ olùmọ̀ pé àjẹ̀ ń bẹ lára èèyàn téèyàn bá látọjú oorun ẹni tí bá máa ń tẹ̀lé sí àdámú ni mo máa ń sàá ṣe pé tó bá sùn tó bá lálàá ìlàlà rẹ̀ láì yọ ń tajú tó jayé lójijì ó tutù ó ló sùn àláyẹn ibi tó lálé ó tutù bẹ̀rẹ̀ rẹ̀ yóò tún tajú títí gbàlejò ìjẹ̀mú bákanáà tó ẹgbẹ́ lójú àlá ó yá fi dáyàwó aná sí fìdí mánà ní rí àwọn ẹranko lójú àlá kàdẹ̀kí pẹ́lọ́lọ́pọ̀ ní rí sí lé wàlẹ̀kẹ́sì tàbótí ẹ̀jẹ́ ajá iná nílé lójú àlá wàlẹ̀hásàdì tàbótí ẹ̀jẹ́ kìnìún nílé lójú àlá wàlẹ̀hájá ó kọlọkọlọ bákanáà wọlé fún a tó sì lè jẹ́ kúté àtàwọn míì nínú àwọn ẹranko yìí tẹ́yàn bá tẹ́ rí lójú àlá tí ń léèyàn àmì lọ́jẹ́ nípa pé ṣẹlẹ̀ pé yẹn ti gbà jẹ́ àlejò àjẹnú àbádù àbí ohun tó fẹ́ wọ ara èèyàn ti ti ń pọ̀ wá látọjú hàn bàbí sí máa ń bẹ ó lè jẹ́ pé wọ́n lè máa fi ìlọ́kúlọ̀ lọ yẹn lójú hàn bí kí èèyàn bá ara rẹ̀ lẹ́nu tó fẹ́ pé wọ́n ní kéèyàn wá gbé egún bí kéyàn gbára rẹ̀ ní pé fẹ́ ra gbé oníkò tàbí kó ti ẹ̀fà rẹ̀ lẹ́ni tó gbé egúngún lójú àlá tàbí gbó níkò lójú àlá tàbí ti ẹ̀wá sóògùn lójú àlá àmì lọ́jẹ́ ọ nípa pé ìyẹn ti gbàlejò àlejò lórí ẹ̀jẹ́ nínú àwọn àmì táwọn olùmọ́tò sọ òun náà nìkan tó tó dọ́ṣẹ̀ fẹ́yìn jẹ́ nìkan tó pé lójú àlá wọ́n sọ fún yàn ti pé ìyẹn ń rẹ́rìn lójú ayé kan

àmì lọ́jẹ́ nípa pé tèmi pé yẹn ti gbàlejò àjẹ̀mú bákan náà wọ́n sọ̀rọ̀ tẹ́yàn máa ké ẹlẹ́kùnlélé èyàn fi pé e, gbogbo tí a bá sáwọ̀ báyìí tí yàn máa ké yé ẹwà tàbí ó lójú àlá àmì lọ́jẹ́ ohun láti mọ̀ pé ó ń tọ̀hún ó ti gbàlejò tàbí ní múra kọ́ gbàlejò àjẹ̀mú sára bákan náà òun náà ní pẹ́kọ́ ọmọ ìdẹ́nìyàn ó sọ pé níbi ojú ọrùn rẹ̀ kórìíra rẹ̀ káàkiri orí bàyá kòtò mìmọ̀ káàkiri ààrẹ tí kò òun bẹ́ rí pẹ́lá torí òkè tó ga tó bẹ́ tí wọ́n bọ́ tàbí wọ́n tẹ́lẹ́ pé wọ́n ti já bọ́ báyìí èdè ìkẹ́lẹ̀ lè ti tẹ́sílà lè jọ àti jẹ̀mú sára bẹ́ẹ̀ ni ayára lẹ́sà ó fi mọ́kùbára tí ẹ bá ń bá rẹ̀ nínú nítẹ́ ìgbélójú ọ̀la ó bá rẹ̀ nítẹ́ àmì lọ́jẹ́ o pèsè èsì kó ti gbàlejò àlùjẹ̀mú almost bàdá tàbọ́bára rẹ̀ lórí àṣà tàbọ́bára rẹ̀ tọ̀rí ìpìlẹ̀ mahosh láwọn àyè tó jẹ́yé ìbẹ̀rù lójú àlá àmì lọ́jẹ́ ìpèsè èsì pé yẹ ti gbàlẹ̀ ayé ti gbàlejò àlùjẹ̀mú sára àwọn olùmọ̀ wá sàlàyé pé gbogbo àwọn nǹkan yìí ọkẹ̀ jẹ́ nípa pé àmì lásán lọ́jẹ́ o kìí ṣe pé bóyá túnáàtì ó jẹ́ pé automatic àlìyàn ló lè fẹ́ láre ó lè máa fi bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àwọn àmì àwọn àmì àwọn àmì ìpínlẹ̀ ló jẹ́ pàápàá jùlọ lójú àlá ṣùgbọ́n ìtọ́jẹ́ ti ojú ayé gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ tó eléyìí kìí ṣe pé lójú àlá ẹni ọba yẹ pé ìṣẹ̀lẹ̀ sí àṣùdáhùn dání ìṣàjẹ́ nìkan tó yẹ pé orí fífọ́ ni kò stop orí fífọ́ ni kò stop gbogbo ògùn ni wọ́n lò sí kọ̀ lọ ṣùgbọ́n olùmọ̀ ní pé pẹ̀lú májẹ̀mú kọ́ máa jẹ pé rẹ̀ ní bẹ́ẹ̀ bóyọ́ sọ pé ṣe ojú àbóṣọ pé ṣe etí àbóṣọ pé ṣe àmú àbóṣọ pé ṣe kan nínú ẹnu tó gbà gbogbo àwọn àyè yìí di agbárí tó lè máa jẹ́ kéré ọkọ̀ ọ̀yàn tó kírú àwọn pẹ́ṣàn yìí tí ọ̀bá sì lọ ó ti rí orílẹ̀ máa fọ́ yẹn tí ò ní ní tàbí jù nínú ṣùgbọ́n gbogbo àwọn tẹ̀yìn lákèésí ẹni náà ṣe é ṣùgbọ́n orí fífọ́ lọ́lọ́ sí orífò ìsànfọ́ náà ni ìsànfọ́ náà ni gbogbo bí wọ́n ti tọ́jú ẹ̀ tó orífò yóò stop àmì lọ́jẹ́ tó ṣe ṣe gbóǹtọ̀ ó ti gbàlejò lójú ayé ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó ń tàwọn bẹ́ẹ̀ ṣe ní àdíkàsà títà máa ń rojú ni lóbi tẹ́tí ẹ̀rọ títí tẹ́lẹ̀ òròjú wá bá ẹgbẹ́ ìmẹ́lẹ́ ní sáà gbogbo ohun tí ó yọ máa rojú lé lórí wọ́n ní pẹ́tọ́ ẹgbóbìnrin ni àwọn ọ̀tẹ́ ilé òní lè ṣe mọ́

irú ẹni bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ṣe yí kókó mi kókó má máa kírun mọ́ àmì lọ́jẹ́ o wípé ó ti gbàlejò ìjì bákan náà ní tàn á ti gbogbo àwọn ìtẹ̀lé ìtẹ̀lé ìtẹ̀lé èyí tó yẹn ṣe tẹ́lẹ̀ ó sàn wá dẹ́sẹ̀ pé ìmẹ́lẹ̀ bá a tó lè ṣe é mọ́ ẹni tẹ́lẹ̀ fárùgbọ́n rẹ̀ ọba dẹ̀ ń tọ́ ya bẹ́ sí kí ó jẹ́ kí ló dé tí ẹ mọ̀ láti ẹ̀rí pé mo jẹ́ ẹ̀rí pé kí n tẹ̀mú gbó láàrin àtàwọn nǹkan ẹ̀mí tọ́jẹ mọ́ ìtẹ̀láṣẹ ọlọ́wọ̀n ọba ìjà lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam kí ẹ bá ti ń kágara ń bẹ̀ títí kágara ń bẹ̀ àmì lọ jẹ́ pé tí èsì pé yẹn ti gbàlejò ìyẹn ti gbàlejò àlùjẹ̀mú lábẹ́ ilé àwọn olùmọ́ ní pé sábà máa ń ṣẹlẹ̀ èyí tá a sọ tí gbogbo ẹni tó yẹ pé bọ́yá àwọn èèyàn gẹ́gẹ́ ni wọ́n pèsè àlùjẹ̀nú ni wọ́n pèsè ìsìlà láwọn ọ̀nà tó pọ̀ ẹlòmí ń bẹ tó ti pé wọ́n fẹ́ jẹ́ ọmọ gbé pẹ̀lú àwọn olóhun ògbé pẹ̀lú wọn ibòmí ní lọ gbé wọn pàdé babaláwo lọ nígbẹ́ ẹ̀dọ́gbẹ́ bá wa wọ wálé bí ó wà lọ́hùn ibi tààrẹ jẹ́ ọmọ gbé nì ìwọ̀n bá fi wọ ọ̀yẹn ìpàkọ́ṣà rẹ̀ tí ó padà ṣẹlẹ̀ òun náà ni pé tó ń tọ̀ bá máa rẹ́ tí ọlọ́run bá tẹ́lẹ̀ yóò jìnà sẹ́rìn sí ọlọ́ tó tàn bá máa ń kírun tẹ́lẹ̀ yóò jẹ́ sí pé àti máa kírun nìlà tó tàn bá máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run tẹ́lẹ̀ yóò jẹ́ sí pé kò nílé tẹ̀ láti ọlọ́run mọ́ tó tàn bá ti máa ń gbọ́ sáwọn òbí rẹ̀ lẹ́nu tẹ́lẹ̀ yóò jẹ́ sí pé yóò máa rí àwọn òbí ẹ̀ fín látara ìwọ̀n fi fà á wálé yìí àlìjẹ̀ní yóò fi kẹ̀mí ìrọ́pò ẹ̀ fún wọn nínú àwọn àmì lápọ̀ pé àlìjẹ̀ní bẹ lára ẹni nínú àwọn àmì lápọ̀ pé ẹni yìí ah! ó ní alùjẹ̀núlà òun náà ni adamun ṣẹ́dì lè azùwé mínàlẹ̀ àádọ́ tàbẹ́ rí ẹnìkẹ́ tó pé ó ní ìnira tó ní agbára lórí tẹ́tẹ́ lórí ti ara rẹ̀ ọwọ́ jẹ́ pé agbẹ́ta pípù ìbàtàrí a ní ilájẹ́ ìtọ́jú èyí tó ipọ́ mẹ́rẹ̀dẹ́ ìyẹn lè fún ìwòsàn náà wọ́n fi wọ́n ti tí o tó wá gbé tó ní àwọn dókítà ni wọ́n wò ó tí

pé àlùjẹ̀nú bẹ láyé náà ọ̀kan náà wà fáwa ní wàhídì báyálì sọ̀dá wọ́n jẹ́ ìwà nípa pé láyé yìí ẹnìkan ló wá bá wọn níjọ́ka ó sọ̀rọ̀ nípa pé òun mọ̀ jẹ́ nìkan tó ẹgbẹ́ ara ẹsẹ̀ yìí sì ní agbára kí wọ́n àfáwà wahid abdulsalam bari wọ́n láwọn káwọ́ kí a báyìí alhamdulillahi rabbil alamin bájú jẹ́ ní ẹsẹ̀ ìbẹ̀ sí gbọ́n àwọn ti jẹ́ nìkan ti pé wọ́n rí pálẹ̀jù ń bẹ̀ lára arábìnrin yìí nígbà táwọn ṣùgbọ́n wọn ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ní sùta títí tó fi jẹ́ pé ó gbé ẹsẹ̀ ọ̀tún wọ ilé ẹ̀gbin dípò gbogbo ẹsẹ̀ òsì wọ́lẹ̀ ibẹ̀ lòun ti ráyè wọ ìsì wọlé sí ilá láti gbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní ilá wọ́n bí ní ilá ìta ẹni àlùjẹ̀lé jáde pẹ̀lú àmì ló láti jẹ́ pẹ́pẹ́ ya kéèyàn mọ̀ pé àlùjẹ̀ náà máa gbé sí ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tó sì wá jẹ́ pé kí ni ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti sọ ìwòsàn rẹ̀ òun náà ni àrúkíyà kíyàn karúkíyà tó tọ̀ pẹ̀lú àwọn ìwòsàn ìlàjú mi èyí tó rẹ pé bí ìsẹ̀ ìtún bí a bá sàúdá tó ti pọ́ ń tọ̀ nígbà tí bá tún lò òkun tó sì tún ní àyàtọ̀ ó kíyà nínú ìgbésẹ̀ ìtàhálà tọ́lọ̀ ọ̀pọ̀ sí ìwòsàn bẹ́ẹ̀ àwọn àyàtọ̀ ó kíyà láti jẹ́ pé ó ti àǹfààní fún àwọn mùsùlùmí nígbà tí yẹn bá ti ń lò ìrìnlẹ̀ ìsàádá gbogbo àwọn aburú yìí yọ lọ pẹ̀lú àwọn ọmọ wọn ní pẹ̀lú ọba karúkíà èyàn ní ìta fún ara rẹ̀ nígbà tí yẹn bá fúnra pé ǹkẹ́kẹ́ ń sèwò èyàn máa pa rúkíà fúnra rẹ̀ lọ́nà wo lọ́nà tó ṣe pé ọ̀nà méjì ló pín sí èyàn lè gbọ́ ọwọ́ ara rẹ̀ lé orí ara rẹ̀ àbíbi tí bá ń dùn lórí fèrèsé ara rẹ̀ ó sì ka àwọn àyà sílẹ̀

èyàn lè ta sí nǹkan sì mú bí nílẹ̀ ìtàhálà téèyàn sì rí wòsàn pẹ̀lú àánú ọlọ́run ọ̀nà lọ yá jù pàpà jùlọ fún àtà jẹ́ mùsùlùmí tọ́lọ́run ní ká mọ àlòkù láì ní sọ̀tẹ̀ wẹ́ nìkan tí ó máa bá àlùjẹ̀nú nínú ni àlùjẹ̀nú yóò kó pẹ̀lú ìyọ̀dọ̀ náà tí bẹ́ẹ̀ ni bí ẹ̀bá jẹ́ nígbẹ́ tí pẹ́kọ́ ọ̀láǹfààní kọ́kà fún rẹ̀ pẹ́ látà pẹ́kọ́ mọ́ tàbí látà pẹ́kọ̀ látàsí tàbí látà pé ìmẹ́lẹ́ ń bá òṣun tó gorú ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́kà fún ẹni tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ yìí ibẹ̀ níbẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yọjọ́ ọkùnrin yọjọ́ mùsùlùmí ọkùnrin ó kíyà àìgbówó lè lórí o gbogbo àwọn bí ti yóò ṣe wọ́n máa ń kàrúkà tí wọ́n máa ń gbówó àtìsí látọ́ lágbára ní èèwọ̀ ni àwọn olùmọ̀ ní pẹ́kẹ́ yàn jìnà sí láti jẹ́ pẹ́kẹ́ yàn máa gba owó lórí pé ń kàrúkà fáwọn èèyàn torí pẹ́ni tó wá báyàn ọ wá ìrìnlọ́wọ́ tó wo kóhun orí lọ́dún èèyàn tí ó jẹ́ sábàbí tọ́lọ́n bó fi mú gbò fún yàn ìyẹn tó wá fẹ́ gbó lọ́wọ́ ìdíkò káàtà wọ́n ní ṣùgbọ́n tó wáyé kó bá fún yàn ní ìta òun ká ń pè ní àjíyá ó yàtọ̀ sí ilé yìí èèyàn ti gbọ́dọ̀ béèrè kódà tíyàn bá ta tíyàn bá kọ̀ ọ́ ọmọ àjá púpọ̀ ó fi ẹ̀kùn sígbà mí tayọ kó ṣe pé àsìkò tó yẹ kárúkí àbúlógún yẹn lẹ́bùn ṣùgbọ́n àwọn olùmọ̀ ní pípa ìpínlẹ̀ abẹ́ẹ̀bùn gbogbo ń bẹ̀ abẹ́ẹ̀bùn ni èyí wà sọye nínú àwọn tó tọ́wọ́ burú jù láwùjọ jíwá yìí òun náà ni pé gbogbo àwọn tàwátà ìjí bá ń fi àwọn èèyàn àwọn èèyàn nílọ ọ̀dọ̀ àwọn mùsùlùmí tó jẹ́ ní rẹ̀ ìṣẹ́ ni wọ́n tó máa lọ pé ẹjá lọ fẹsẹ̀ elétò wọ́n bá máa lọ fi ìtọ̀ wọ́n máa lọ fi fọ̀gbẹ́ látara bẹ́ẹ̀ àwọn aburú mi ò tún máa wá wọlé àlùjẹ̀nú ẹyọkẹ́ ní bẹ lára ẹlòmíì àlùjẹ̀nú ilé ìdí méjì àlùjẹ̀nú ilé ìdí mẹ́ta àlùjẹ̀nú ilé ìdí mẹ́wàá àlùjẹ̀nú ilé ìdí ogún kọ́dá àlùjànnú ilé ìfi ọgọ́rùn lára ẹnìkan ṣoṣo kí lọ́fà látara wọn wọ́n fi ń wò ó sáà ìfà sí ìwòsàn kọ̀ọ̀kan tí wọ́n ń pè sára ẹni yìí àlùjànnú kọ̀ọ̀kan ló wà lábẹ́ rẹ̀ nínú àwòsàn táwọn èèyàn máa wálẹ̀ Yorùbá òun náà ni ìwòsàn agbẹ́rẹ́ nígbà fún ní ìbáyà àbẹ́já ságbẹ́rẹ́ fún ní ẹ̀yìn ó dẹ̀ bá oòrùn sùn agbẹ́rẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà 98% ẹ̀ ìmọ̀ ń pè àrùsùn ló wọlé ní orí torí pé ìró oṣù agbẹ́rẹ́ kọ́ ní òmù lọ agbẹ́rẹ́ yìí gangan nílẹ̀ Yorùbá àwọn ohun táwọn máa ń pè sí yóò tún pè àrùsùn ló mi wọlé ní àdùjẹ̀ náà máa wá àdùjẹ̀ mi jáde tó bá ikú bíyá ní bẹ́ẹ̀ ọpàdà ọrọ̀ oṣù lásìkò wà tó ń ságbẹ́rẹ́ fún yìí àdùjẹ̀ ló tí wọ́n fi pe gbólóhùn agbẹ́rẹ́ yìí ó pé àrìjẹ̀ lè tí ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ ó pè jáde òun pò látàkùn wọn máa ń lágbára jùra wọn lọ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìdí ènìyàn náà ti máa ń lágbára jùra lọ náà nígbà tó bá pé jáde yóò di pé òun wọbẹ̀ yóò máa bá pa fàájì fẹ́rẹ́fẹ́ láwọn ọjọ́ wọ́n lè wọ́n tọ́ torí wọ́sàn ni nígbà tí àjẹ́wò mi ọba dé báyìí tí wọ́n bá ní káwọn sagbẹ́rẹ́ fún eegun tí ó tún máa lé níbi ààrẹ ọ̀nà tí mo gbà wọlé mẹ́rẹ̀ tún sáyì àyọ́wà gbà púpọ̀ tọ́wá jẹ́ pé látara bẹ́ẹ̀ aburú tí ń ṣe ẹni yìí kò ní dínkù yóò tún máa pọ̀ sí ni àwọn èèyàn máa pé wọ́n kan máa pé àlùjànnú wọlé sára àwọn èèyàn ṣe pé àwọn aburú ń ṣe láwùjọ látara pé ìwọ̀n tí ń ṣe wọ́n ní ẹjá wáwọ́ ìsọ̀ sí òṣèwọ́ láàwá pé wọ́n ní ètùtù ní o yóò tún kó sí lára yóò tún lékó sí yóò tún lékó sí agbóhùn yẹn wá tó máa fẹ́ ẹni yẹn sí ìgbà ní àmà abẹ́ tó tẹ́ pé àrìjẹ̀nú sọ́dún pé tuntun yìí dídé tó wùn tẹ́ sára ẹni yìí ọba àrìjẹ̀nú mi ń bẹ́ ó lè lè bọ́ta pé gbogbo ẹ̀rọ ìyẹnyẹ òun dé yọ wá gbára yóò tún gbára ẹni yìí nǹkan ìdí gbọ́gbọ́n ṣe yọ kọ́kọ́ lọ tí wọ́n lè gbogbo ẹ̀ táwọn ṣe ó ti gbà ṣùgbọ́n gbà tí wọ́n padà bá búwọ́ báyìí yọ wá lágbára púpọ̀ tó fi jẹ́ pé

láti jẹ́ pípọ́ jáde pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tó bá wá jáde nínú ẹ̀kọ́ táwọn olùmọ́ fi kọ́ wa náà ni pé ó mà dá ó ti ẹ̀wà kéré pin kéyìn ó dúpẹ́ fọ́nà ọba pé alhamdulillah kéyìn ó sì yóò yí ẹni tó yẹ kókó sí lánàá pé ó ní òdúpẹ́ fọ́nà ọba pé alhamdulillah ọwọ́ àdá tó sọ wọn ní ọba lè ṣe sùjúdù ṣúkọ̀ láti dúpẹ́ fọ́nà fún mọ́ olóore ihun tó wọ́n rí ó sì sáré sàfóńtọ̀ àlùjẹ́ ní ẹni jáde pẹ̀lú ìyàndà ọlọ́run ó sọ ó sì lálàáfíà ah! ọpẹ́ yọlọ́wọ́ bẹ́ẹ̀ náà sì lẹ́n tó kú sí lálẹ́ tó ń bá lè ṣe ìdú ṣókò láti fi dúpẹ́ fọ́lọ́wọ́n bàbá àdékì ọlá tó fi jẹ́ pé ibi kú túbọ̀ lẹ́ẹ̀kejì a sọ̀dàyé àpẹẹrẹ ọ̀ká èyí tó kan náà wọ́n gbọmọ̀ tí wọ́n tí wọ́n pè tí ẹ pé wọ́n kà ní rúkíà láti jẹ̀lú pẹ̀lú sọ̀rọ̀ tó fi jáde ṣùgbọ́n kí wá sóhun nìkan àtàwọn akẹgbẹ́ rẹ̀ tó wà lára ẹni tí wọ́n ti jáde pẹ̀lú ìlú ọlọ́run fọ́lọ́run bàbá àdékì ọlá kọ́mọ̀jẹ̀ àrí agbórí àwọn ṣẹ̀tọ́ọ̀nù الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتى الله الله àṣẹ̀gbẹ́sẹ̀ rẹ̀ fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam láti rẹ̀ bọ́lọ́ bá ń ra lé àwọn sàádẹ́ ìrà tí ó pàwọn sọ́wọ́ ìṣẹ̀rẹ̀ fọ́sí tó ìdọ̀jẹ́ ẹ̀sàn lẹ́yìn ilé ìwọ̀n tó jẹ́ sí ń dé síra wá ọ̀tayọ pé àwọn kẹta tá máa bá níbi ọ̀rọ̀ rúkíà yìí tẹ́lò ní ọmọ wò pé àti èdè fẹ́ tẹ́ ń hun lórí ọ̀kẹ́ náà àwọn afá wa tí mo sàlàyé lẹ́ẹ̀ta àwọn ni wọ́n ti tíra yìí tá ń pè ní ìfọ́yá tó ní sá nínú ẹni jí ní wọ́n ṣàyàfin ìdáàbòbò àwọn ọmọ ilé ènìyàn pọ̀ lọ́wọ́ àwọn èṣù àtàwọn àlìjẹnú

ìgbìyànjú táwọn náà ṣe tí wọ́n ka rúkí àfẹ́nìkan ẹnìkan ló wá gbé ọ̀rọ̀ yìí wá ẹni yìí òun sọ̀rọ̀ yìí nípa pé afáwa abdulwahid afáwa wahid abdulsalẹ́ àwọn ọ̀fẹ́ gbé ìtẹ̀ wá ṣùgbọ́n wá pé wọn padà nitere ìṣẹ̀lẹ̀ ní 1986 iná ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ títí dédé 1406 lẹ́yìn ìgbà tí wọ́n kí láti ṣá ìka ọwá di pé àfáwà wàhídì báyìí ó fẹ́ ẹ̀kọ́ bí ṣe máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lásìkò tó

pẹ̀lámọ̀ ọ̀rọ̀ àánà adàtàmọ̀ àyà nígbà tó wíwá ìṣẹ̀lẹ̀ yíwá tẹ̀lẹ̀ tí làwọn fẹ́ tọ́tẹ̀lẹ̀ ó ní pé àwọn orí ọmọ ìyá àwọn yìí báyìí ló ti di pé àwọn èèyàn bò ó àwọn èèyàn bò ó látara pé fàmìlátàgùnà gbọ́dọ̀ ìbínú rẹ̀ ń lágbára ìbínú rẹ̀ ń lé sísàmbínú sísàmbínú látara pé ń bínú yìí ọba ti pé wọ́n bá bẹ̀rẹ̀ sí fà wọ́n

ويقذفون من كل جانب دحورا ولبقى إذا كلمة قلوي من كل جانب دحورا ويقذفون من كل جانب دحورا ولم يستجب القراءة أكثر من دقيقتين wọ́n pé wọn ọmọ àti ìlò tayọ ẹjú méjì tí wọ́n fi ń ta sí léyìí lọ after ọ̀jẹ́sìnlẹ̀ akọ ọ̀pọ̀lìbádà àjẹ́sẹ̀dọ̀rọ̀ ẹ̀mùtẹ́mì lè fi ṣíjà wọ́n ní báwọn ṣe rí ara arákùnrin bẹ́ẹ̀ ti gbé

àfáwà yìí bèèrè pé ya nẹ́tò kí rẹ onímọ̀sí hijja oní kristian mi ma ọmọrọ ọmọ ọdún mélòó ni ó ní àwá ní ìsìnẹ̀wà ìṣèrí na tánà na 22 tàbí 23 ìdìbà àtàrà ìjìnlẹ̀

nígbà wọn sọ dáyé kan báyìí ni wàhídì báyìí ó ní gbé ẹni gbé orúkọ ẹnu ọ̀nà ló ṣubú sí tẹ́lẹ̀ ẹnu ọ̀nà ẹ̀ta ló ṣubú sí tẹ́lẹ̀ nígbà wọn gbé wọlé ọ̀rọ̀ bí sí tẹ́lẹ̀ wàhídì báyìí lè pé mọ́sàdà fọ́lùtùmí náà ọ̀dọ̀ jẹ́fà ìgbà ọlọ́wọ́ náà rà yìí ó ní aṣáájú ẹ̀yà mi papọ̀ ọjọ́ mẹ́wàá péré iná ẹ̀mọ́ ti sẹ́yìn ọrọ̀ ọwọ́ rẹ̀ òsì ní gbé kele ìkèlè mú èyí lọ síbi ọpọlọ rẹ̀ ibẹ̀ ní gbé o wà ní ìdílé pé fi jẹ́ta pélébé tó ti fi kọta pé mi ní etí rẹ̀ mọ gbà wọlé ìyáná òkà náà fi ààrẹ ti gbọ́dọ̀ máa wà lè lẹ́tẹ̀ torí pé ọjọ́ nìkan ti bínú sí ọ̀dọ̀rọ̀ tù ú aláwọ̀dì báyìí mo ti gbẹ́ ìjú ẹ̀ mo gbá lójú wọ̀kúntù ánà wà wá níbi wàrọ̀ àhú nùtà àbí ọkọ̀ èmi àti bàbá mi ní àjẹ́rí ń sọ̀rọ̀ ẹ̀fíkọ̀ yìí ajẹ́nìkan tó pé àwa ń tẹ̀lé àwa ń tẹ̀lé bá fi ń tẹ̀lé tí tó jẹ́ pa padà rí ìgbà tó jẹ́ pé ó kú ìjà mínú Muhammadu wọ́n ti lé jáde lára rẹ̀ tẹ́lẹ̀ àlùjẹ̀lúkẹ tó kọ̀ rẹ̀ Muhammadu Ibrahim Muhammadu Ibrahim yìí wọ́n tọ́lá yìí wà ìsìnkú jí ni muslim ká náà náà jẹ́ òun ló ti wà lára arákùnrin tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àánú Ọlọ́run àáfà wa wàyídì ló ti lè jáde lára arákùnrin tẹ́lẹ̀ Eh, níbi ìsàlẹ̀ nígbà rí ìsàlẹ̀ nígbà rí ẹgbẹ́ òṣèlú olórin nígbà rí láì àlùkẹ̀ẹ́nú lè wà ń sàlẹ̀ ọ̀sán tó kọrún bẹ̀rọ pàpàá jùlọ lọ́pàá fẹ́ wá gbọ́ kútùbà jùmọ̀ lọ́gbẹ́ bá ṣe wà yìí àwọn ẹwà gbọ́ kútùbà jùmọ̀ wọ́n pọ̀ bà jẹ́ kọ́dà wọ́n pọ̀ jù wá lọ fáwọn tó bá jẹ́ mùsùlùmí inú wọn àwọn wá jẹ́ nìkan tẹ́ bá eh, ibi tó ń gbé nìyẹn lórí nígbà rí منع من دخول هذا الجسد مباشرة بعد خروج من محمد إبراهيم منه كلا السياسة لتورا على ويديتلي لن تتي محمد إبراهيم جاد تلي oni ohun tó fà náà ni pé sáánà ìwà àtàbà alásùpàá láti ní mọ́sílì máa lè jama'a oni ohun tó fà òun náà ni pé gbogbo ògbà títà máa ń kíjà mẹ́ mọ́sálásí

nítorí tó sọ láti gbẹ̀ngbẹ̀ nínú ìrìn ti ọlọ́run kíkà alùpùránù gbẹ̀ngbẹ̀ ìrìn ti ọlọ́run mẹ́rin lápapọ̀ wàá ìdí bèèrè pé àtẹ̀tẹ̀ òun náà kọ́ọ̀lù láì sàárà ṣé ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tọ́lọ̀ rẹ pé láwọn àgbẹ̀mí alùpùránù àlàjẹ́gbẹ̀lẹ̀ tàbá sọ alùpùránù lórí òkè ẹ̀rọ àìsàn òkọ́ ṣe mọ̀tàfẹ́jìlẹ̀ ájàmí ẹ̀kọ́ àbí pàṣọ́rọ̀ kan ti ṣe bí rẹ̀ pọ̀ báyìí ṣe bí bá ṣe kéèké ọ̀fẹ́ gbáyà yẹn Àtẹ́tẹ̀ràúdẹ̀ nínú ṣọ́gbẹ̀rẹ̀ tọ̀zàkú mọ̀tò àrùn láàfin, ayà yìí na ń kọ́, ayà inú ṣọ́gbẹ̀rẹ̀ tọ̀zàkú mọ̀tò àrùn láàfin, ẹfọ̀ wúnà bí, tàṣádà sọ̀rọ̀ ọkọ̀ sọ́fẹ́ ọkọ̀, wọ́n ní ṣe àjẹ́ ní ṣe ṣe rí pọ̀ yìí, ìgbé rẹ̀ tí wọ́n lágbára ní tọ́bẹ̀rẹ̀ sí pé, wọ́n yíwá sọ tàbí pé àti máa ń han àwọn àlùjẹ̀nú máa ń han wọ́n gá láwọn àǹzánà hàrẹ̀ rẹ̀ kò hàn tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ó da kéèyàn gbé láti ibi ìyá ìyá ìlàdí náà mọ́nu tẹ́kù lọ́ wọ́n lè tán lómi náà sùn náà kọ́ jíjà kan jùlọ bá kéèyàn gbé láti ìdàyà púpọ̀ láti sí gbéjọ kẹ́mi náà tọ́ ya máa wòye sí ohun tóun ti síwájú sẹ́ni ara rẹ̀ ẹni ọba jẹ́ mùsùlùmí tó bá jẹ́ tó jẹ́ mùsùlùmí ẹ̀rú títì pa púpọ̀ láti lè jẹ́ pé ayàyọ́ tẹrù bà tó bá jẹ́ pèsè rí náà yóò tó wá bá lẹ́rù ṣù wàá ìdíbẹ̀ tó tó ti pèsè ìyàwó onílá orílẹ̀ ìdáwà ìyáàna abiyam náà ní ní ìdáyì èmi ò ní kò káàkà tó ti pè ìyàwó torí pé bàbá mi ti kọ̀ mí pé má fi bẹ́ẹ̀ àyínà tó ní ìrìnà níbo ló ń pè ní ìsìn onígbẹ́ náà tó ní ìdá ó ní chọ́ọ̀chì lòun gbé ọ̀làkín náà ha máa dámọ́tò hàzìlì àjà ṣùgbọ́n wọ́n ti bó chọ́ọ̀chì yẹn ní ìsìn alìsàn ìbú na mọ̀tìrìní àbáwà ìdílé ẹ̀fẹ́ jẹ́ níkà ọ̀pípẹ́ nàbí náà ló ń bú ń jí jẹ àwọn nífẹ́ wọn gan-an wọ́n dàtẹ̀ fàádùn náà ìdàmọ́lá aléìkún ti ṣe kí lẹ máa ń ṣe gan á dìde dúró ní á wẹ́kọ̀ mú wọn gẹ́ àwọn ọ̀daràn yìí nì àti wọn lọ́nà gidi àwọn wà jẹ́ nìkan tẹ́ta àwọn ní mí àwọn wẹ́kọ̀ mú wọn aláwùta ń sọ àádọ́ lè wọ́lẹ́ alìmọ̀rí wà alákùnrin ẹ̀dáwò sọ̀líbán tòhìbú náà bá rẹ̀ dáadẹ̀ ìjẹ́ ọmọ tó kó sílà yìí tọ́lá ikú bóyá ó padà wá dìde awá sọ àpẹẹlẹ̀ fún mọ́ ọlọ́run ẹni bẹ̀rẹ̀ ní àbí tẹ̀bí sọ wípé òhìbù jíjẹ̀

Ìwọ̀n tí mo jẹ́ ọmọ àti ni pé wọ́n àbẹ́ sí lọ mú sìgá. Ẹni tí ń ka kọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ọbẹ̀ sí máa lọ mú sìgá. Ó jẹ́ pé tọba ọmọ rẹ kí èmu sìgá tẹ́lẹ̀ tí èmu tí ọba dẹ̀ntẹ́ pé bẹ́ẹ̀ sí mú lójijì àti kò wá ní oṣù sáré. Eré ta wá ní ọ̀sá, èdè ní ológun ọ̀dọ̀dọ̀ àwọn àfáà ṣùgbọ́n wọ́n rí àwọn àfáà lẹ́ni tó lè là wọn tí ó ti àwọn dọ́dọ̀ ọlọ́run má bá sínà ọ̀pọ̀lọpọ̀ àfáà ló tún sí àwọn èèyàn lọ́nà láwùjọ tá wà yìí ọlọ́dàpọ̀májáwò sínú wọn ọkùn tàjà alùhù yàkùdọ̀bù àbùdọ́bùtò òmọ̀lọ̀tẹ́lì fi ṣúkùlé ìmọ̀tánì ìmọ̀tánì ó ní pé mo wá jẹ́ ó jẹ́ pé kí bínú yóò sá máa pọ̀ lẹ́nu jọ mẹ́ta yìí Ṣàìdì wá sọ pé tí ní àdéhùn ilẹ̀ Islam, ọ̀ṣàádọ́ta dá ilẹ̀ ilẹ̀ wa ní Muhammad Rasulullah. Mọ̀ wá ń pè ọ̀sìn ni pé ọjẹ́ ìrùkọ́ Islam báyìí kò sì jẹ́ ìgbọ́kànlẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Bákan Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam, òjíṣẹ́ Ọlọ́run bá ní ṣe. Ṣẹ̀bí kan ní pé rárá o, kí ní ṣe bẹ́ o, ìgbà ìdà àpàdásù àwọ̀lẹ̀ àti kí n kọ́kọ́ tù ú, kí n kọ́kọ́ lu ẹni gbogbo sílà iná. Ìyáàlẹ̀ látẹ́gbùdọ̀ nígbà tí wàá ìdí sọ fún pé má máa bínú má máa bínú kọ̀ gbọ́wọ́ sí wàá ìdí lẹ́nu ìbínú yẹn náà ti ń bí èmi ti kó síra ẹmọ̀ bá sàrà pé Muhammadu Ibrahim ti kó síra tẹ́lẹ̀ tó ń ti jáde kó tó di pé wàá ìdí sọ fún pé kọ́ má máa bínú ìbínú yẹn ni wọ́n ń bí ti síya rẹ̀ iná ẹ̀ ni ṣẹ̀fí kọ̀tù wọlé olóhùn oníjàdà tó wọ́n لأننا ندعوك إلى الإسلام بجهة دخول الجنة نقول يا ما صوتي استنفر والجنة هل تريدين الجنة منا صار الجنة لطيب ونابنا ṣẹ̀fíkọ̀ òun náà mẹ́rin ọjà ó ní orí dáná adékọ́dá jẹ́nà àjẹ́nà mọ́fẹ́wọ́ ọ̀sán tí òní tẹ̀sí ìtàkì kẹtọ́jà kọ́dà pé wọ́n máa ti ṣe ẹ̀rẹ́ ẹ̀rẹ́ rẹ́nìkan tí òní sọ pé òun òní wà jẹ́nà ari tẹ̀sẹ̀sẹ̀ lẹ́nà ìdílé jẹ́nà muslim ìjọ tí ẹ̀ onípàṣẹpọ̀ pẹ̀lú àlùjẹ̀nù èyí ò jẹ máa bá ìjẹnu mùsùlùmí kẹfẹ́ bí onílá àfẹ́sọ̀rọ̀ bí ilé ẹ̀bá ìjẹnu kẹta tí ó tọ́jọ́ mùsùlùmí o mọ́sùlùmí lè pèsè ìfìlẹ́rì ni ó kọ chọ́ọ̀tì èyí tó ti pé ẹ máa ń lọ́jọ́ máa lọ sí ìjọsìn bẹ́ẹ̀ ṣẹ̀fí kọ́ ní pé mi ọmọ ókọ ẹ̀ torí pé bàbá mi ó sọ fún mi pé kò sí ohun tàbí ẹbú ókọ sí àwọn tí bẹ́ẹ̀ ní káfẹ́ lé mọ̀ wàí ti sọ pé alẹ́ àdọ́tù ìjọ́ òní máa bá wá bí ẹ̀kọ́ tá ń pàwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ní mọ́sálásí أضلنا في مسجد مضيفة وهو مدرسة مضيفة ولكننا وقفنا خارج المسجد سبت على مدرسة الهدوء هل تعرفون المسلمين وإن تبصوا دا أو قصة دادا أولي أبي يعرف أستاذا اسمه كذا أولي بابو هم olùkọ́ kan tó fi kó ọkọ̀ rẹ̀ ní báyìí pọ̀jù ẹni yóò sọ ọkọ̀ المسلم ìjẹ́ ìgbàtà wá sí ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́sálásí yẹn sáwọn àjẹ̀nú mùsùlùmí wà pẹ̀lú wa ṣẹ̀fí kan ní pé bẹ́ẹ̀ ni azọrọ ọ̀pùtàtà azọrọ jí ní mùsùlùmí àwọn àjẹ̀nú mùsùlùmí 15 iná ìdọ̀bà yìí wà níbẹ̀ tó táwọn ẹni dẹ́kọ̀ọ́ àríta àrífínà mú ìjọ ọmọ wọn ṣẹ̀fí kan ní pé láàárín fóhùn èmi ọmọ wọn wọ̀ká ni mi bẹ́ẹ̀ ni Muhammadu Ibrahim nínú àwọn 15 yẹn sì ní

a ah, ṣẹ̀fí kan ní pé ní orí bùrù jíjà ní àwọn onífẹ̀ẹ́rẹ̀ púpọ̀ gan-an wọ́n ní lẹ́lẹ́ yóò hàn jíso tàlẹ̀ àn tàbí tí bọ́ sọ̀rọ̀ gẹ́ ní ìsìnkẹ́ náà rẹ̀ ṣẹ̀fí kan jíso kìlẹ̀ àn tàbí tí bọ́ sọ̀rọ̀ ní ìsìn ṣẹ̀fí kan ní à ń ta wà ní ebi wọ wà ìdìlọ ń ismik bàbá mi ló tuntun ókọ̀ rẹ̀ fún mi alìkẹ̀kẹ̀rọ̀ yìí na wà ní wà ìdíwájú ẹgbẹ́ tí èsẹ́ tí ó kó ìra wà ní oní á àtìrọ owó jíjà mo kó ìra rẹ̀ gán ìyáàmìnàhù muhassin bèèrè kọ̀án tó bí máa ń wọ́ ìsọ pẹ̀lú bí máa ń wọ́ dáàbòbò pẹ̀lú kọ̀án gán alìsẹ̀dẹ̀ kòlú náà gbogbo yóò tàbí láti yàtọ̀ ọ̀fí àlẹ́kọ̀ à ìjẹ́ máa ń wọlé bí wọ́n bá máa ń ka kọ̀án ní bẹ́ẹ̀ ṣẹ̀rí bọ̀dẹ̀ láàrín ẹ̀dẹ̀ kọ̀lá àwọn èrí bẹ̀wọ̀ ọ̀lẹ́sẹ̀rí ń dàtà máa ilẹ̀ kọ̀án ní bí i ìwọ́n tá a máa ń ṣe lẹ́yìn pé a máa ń sá lọ ibi tá a bá ti ń gbọ́ kọ̀án a máa ń sá ní o wàá yìí sọ pé wàlẹ̀

ṣẹ̀fífọ́ ní pé asìbà átùmùrítà àjíjàn ìnáwó mi ha ìyá rẹ̀ tí ó rọrùn sùn dáadáa ní sí o báadà ànàkọ́rọ̀ jàmínì ha Yusuf lè jì nílì mọ̀ sí èyí lẹ́yìn ìgbà tí àrùjẹ̀ ló jẹ́ Yusuf náà ti jáde náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú yáyẹ ní ìsì oníkọ̀tẹ́lẹ̀ ẹ̀kẹ́ pẹ̀lú yáyẹ mọ́ ọ̀láàkín orí ìdáni àtòkó lára anẹ́wà àbì ṣùgbé na àti bàbá mi Allahu Musa Musa ti sẹ́ni àbí èso jíṣẹ́ ṣẹ̀fí wa kọ́ni òjíṣẹ́ ni ó wáyé ti rí pé Isa rasúlù amgbèrú rasù ànábì wáyé Isa só ti sẹ́ni àbí èso jíṣẹ́ ṣẹ̀fí àfáwà ìdí pé wà Muhammad sallallahu alaihi wasallam rasul am bẹ̀rù rasul anábì wà Muhammad sallallahu alaihi wasallam jíṣẹ́ náà bẹ́ẹ̀ sọ jíṣẹ́ tẹ̀bí bọ̀ sákàtàkì bá àdọ́mìnà lè wá ọkọ̀kọ̀ dákẹ́ díẹ̀ náà tó mọ̀ fọ́ọ̀lá fi dọ́jà rasul ọlọ́kọ̀kọ̀ dákẹ́ lọ náà fún ọba díẹ̀ ṣùgbọ́n gbàtẹ́ pa àṣọ níbi tí Muhammad ọsọ pẹ̀lú gbèrè òjíṣẹ́ díẹ̀ wọ́n ti máa ń ṣe gẹ́gẹ́ bí àdámọ̀ wọn torí pé àlẹ́bí wa Muhammad sáádà rẹ̀ kẹta tí wọ́n bá gbọ́ iná ńlá wọn láyá gbìyì kódà sí àbá ní wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n ṣàádà tí ò bẹ́ẹ̀ tí wọ̀ wọ́n lẹ́nu tó bẹ́ẹ̀ débi àṣàádà náà Muhammad báyìí kò ní jáde lẹ́nu ẹ̀ yóò padà tí ò ní rí wí orí eléyìí náà rí nígbà tí wọ́n bí pé tó jíṣẹ́ ni nígbà tó padà àyíṣà yóò gbèrò àyíṣà àríṣàlá bí kùdú ni muhammadu sallallahu alaihi wasallam ẹbí tí ó sàlàyé kó muhammadu ń bọ̀ wá ní ṣẹ̀fí kan ní fi ayé mọ̀ká ní dáadẹ̀ ààyè ó láti sọ bẹ́ẹ̀ wáyé sọ pé kí ní jí ọsọ nínú báìbù alámsẹ́kẹ̀rẹ́ ilé ìjí tí wọ́n sa ìjí ilé ọ̀ka báìbù ni ṣẹ̀fí kan ní láàárín fi lè kẹrọ àwọn alìkìtà àbà èmi wàídì sọ pé mohamed nẹ́tàbí iṣẹ́ òní bàbá rẹ̀ ń ṣe ṣẹ̀fí kọ́ ní pé bàbá mi yẹ́ tó bí ìwárí ìsànìdù ní ìdàmà àbùdọ̀bù hadal wallet bàbá mi máa ń bẹ̀lẹ́gbẹ̀ mi nígbà tí n bá ń jẹ́ kí ẹni kí n bá ń jẹ́ kọ́ máa bínú sí bàbá mi wá máa ń bẹ̀lẹ́gbẹ̀ mi kí máa rìn mí lọ́wọ́ kó lè bá máa rí bínú yẹ̀ bí wàídì tó mọ́ ọ̀dà tẹ̀fà lónà bí ìdàmà àtẹ̀sọ̀ bí náà kí lẹ̀ máa wá ṣe nígbà tẹ̀ bá mú bínú kí lẹ̀ máa ṣe ṣẹ̀fí kọ́ sọ pé ájálù àtẹ̀lóhùn yẹ̀ṣùtò kódà wà jálà àtọ̀wàbí àwọn kódà ó mọ̀ ṣùjú òdá ohun tó àmá ń bí ó tẹ́lẹ̀ ní pé a gbàlá àtàyẹ rẹ̀ pátápátá a gbàlá àtàyẹ rẹ̀ látẹ́nà gbogbo ara rẹ̀ a ti tẹ́ ọ̀yẹ́ ìjọba gbòmí mọ́n àmà ọmọ yọ́ ma wá na gbogbo ìsìlámbẹ̀ wájú ẹ̀ tọ́wọ́n lọ jẹ́ ọ̀nà ní orú alìjẹ́nà ṣàfihàn nílá ilá ilá àpapùtùhù ní àjálẹ̀ oláyẹ̀ takálàmù ṣubú an kàmìlà àyàfi kí n jẹ́ níyà ìyàtúmọ̀ àpà àwọn pé kí n jẹ́ ní ti pé ìníjọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀kẹ̀ kàmá kó dìjọ ọ̀sẹ̀ kan nínú àwọn àmìkanu tọba bẹ̀rẹ̀ nìkan bí nígbà ń jáde kí ni wọ́n bí

sọ́ọ̀tù kan bá dún sọ́ọ̀tù yẹn wá pé máa látorí kí lọ ń fẹ́ wáyé sọ pé bísmílà mọ́sùmọ́ kí ló kọrẹ ọ̀kọ́dínlá àbúnà ánẹ̀ sọ́ọ̀tà kọ́dí tàbí ìyàwó ẹni ìwá sọ̀rọ̀ ìpé lásìkò yìí tàbí fóhùn tuntun change àwọn ènìyàn náà ní sọ̀rọ̀ fóhùn tuntun change padà wàásù bá sọ́ọ̀tàn yòrò orí jẹ́ ohun ilé ìtúlò òfèsí sọ́ọ̀tù yẹn bá ní jìrìjì jìrìjì sùn lọ́kọ̀ọ́ mi

وعايز أقول لقد أرادنا على ابنتك الإسلام لقد أردنا على ابنتك الإسلام أجو الإسلام فما أريد بيه ṣùgbọ́n kọ́ gbà ó ní pé nígbàtọ̀ ọba tó dé ni yóò tó gbà ìpínlẹ̀ bá dákẹ́ ọ dákẹ́ tí ẹ̀ lẹ́yìn ìgbà náà ọba ní pé mo wá àfà mo gbà á wà ní sọ mo wá fọ́kọ́ mi ń pálí bíi ta am òun náà àhàlùmínà nẹ̀sọ́rọ̀ ṣàyùn díìkà ṣé ọgbà láti mọ́ ọkẹ̀rẹ́ ni àbí ń bí tọ́ ohun tó jọ ọgbà ń bí ipò orí ti rí ókẹ tí ó fi jọ máa ṣe ń sùtà jíríjí sọ pé rárá ó nǹkan lè bí báyìí wáyé sọ pé ó ní wọ́rọ̀ máa wí tẹ̀lé mi أشهد لا إله إلا الله وأن محمد رسول الله شهادة حق وصدق عليها نحيا وعليها من نلاقي الله خارجة من قلبي اللهم إن كنت صادقا فأخرج توبتي وأعني على إيماني وإن كنت كاذبا فمسكن المؤمنين مني òun náà wá wí tẹ̀lé àfàwọ̀ wàhíì nígbà tó wí tẹ̀lé tán tọ́gbà islam ó ní kókó òun pé ọmọ rẹ̀ wá ṣẹ̀fíkọ̀ ṣẹ̀fíkọ̀ náà bá dé òun náà ó tún júwe fún ṣẹ̀fíkọ̀ náà pé orí bẹ́ẹ̀ bá ti islam báyìí kí ni wọ́n náà wá sí islam òun náà ló wọ́n gbà ó pe tẹnumọ̀ sóhun náà lẹ́nu òun náà gba tẹnumọ̀ ní ìfẹ́ máa tún tàtọ̀wọ́ jẹ́ sílọ̀ tó ń bọ̀ bá tán báyìí ni àfàwọ̀ wàhíì ṣàlàyé pé ẹ ti ń kábíyẹ̀ fún inú sínú àlùkùrán ọwọ́ ọkà òbéjú àbídéjì fún wọn ń bọ̀ wá bá àtẹ́sẹ̀ pípọ̀ ní pé áà ah, pẹ̀lú sọ́rọ̀tọ̀ lè kláà mo ti gbọ́ sọ́rọ̀tọ̀ lè kláà sí mo gbọ́ ṣùgbọ́n lọ́ kámkárẹ́ sí kìí fún sàmà àjọpọ̀ àn pé àtọ̀mọ́pọ̀ lọ́wọ́ bá ọ bó lè mú ọba ti jẹ́ sẹ́yìn bá jífẹ́ sí láti máa gbọ́ àlùkù àn tó mọ̀ kọ́ àrẹ alẹ́ àkọlẹ̀ wàhíd bá dàdà lẹ́ka àyàtù ní sọ́rọ̀tọ̀ àkọ́ lẹ́yìn kanáà àfà wàhíd wá tó ka àwọn àyàkọ́ fún sọ́rọ̀tọ̀ àkọ́ وهي تستمع إليه في سقف وحب شديدين في القرآن àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ sí nígbà tí ń káà wàyí ti ṣe tán wọ́n sàlàyé pé ah mo ti bẹ́ yíó kọ̀ rẹ kó ìrẹ ṣẹ̀fíkọ̀ mo fẹ́ jẹ́ kọ́ máa jẹ́ fáfímà ṣẹ̀fíkọ̀ ni pé náà kò rí ìdírísì mo fáfímà ìbí náà nífẹ̀ẹ́ sí kí máa gẹ̀ wàyí ti sọ pé ọjà bá ń pe bàbá rẹ wá ó pe bàbá rẹ náà lé ọ̀sán bàbá rẹ pé ah mo fẹ́ jẹ́ kí wọ́n ní oyin kọ́ rẹ ó wù mí wọ́n máa jẹ́ Muhammad òun náà sọ pé ó wù òun wọ́n máa jẹ́ Muhammad báyìí ni wọ́n ti béèrè lọ́wọ́ abdul wahid báyìí pé mọ́mọ́nà mọ́mọ́nà wà mọ́mọ́nà muslim kí ni túnmọ̀ gbàgbọ́ olùgbàgbọ́ òdodo àti olùgbàfà kí ni túnmọ̀ wà ní wọ́n ni muslim akọlùdá ọjọ́ tẹ̀lé ní ìyẹn ni mọ́mọ́nà ẹni ọba jẹ́ mùsùlùmí oníṣẹ́ tí wọ́n kéré sí ẹni ọba jẹ́ olùgbàgbọ́ òdodo àmọ́ ni mọ́mọ́nà فهو الذي يعتنق الإسلام بقلبه ويراقب الله في جميع أواله وأقواله ṣùgbọ́n lọ́pàá tó nípa owó òdodo ìsìláàmù rẹ̀ láti inú ọ̀tẹ̀lé ó ti wá yóò sì mọ̀gbọ́n lọ́wọ́ ọba ó ti bẹ pẹ̀lú ọ̀run ní gbogbo òdó sí òun bá sọ̀rọ̀ ọlọ́run bá gbẹ̀rẹ̀ lóòrùn láàrín ẹ̀dọ́ bá gbé ìgbàgbọ́ òdodo wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba jẹ́ mùsùlùmí títí yóò kéré eléyìí fásitì mọ̀ sọ pé ìdàn òbí ìdán كيف أدخل الجنة كي لبا والجنة وتعمشي مع المسلمين بعد ذلك جاي لي ودعا مسلمين مع الله المسلمين الجنة بعث أكبر البناء والمسيحيين لا تنيل وتكون راوين وتكون راوين كي يقتفتع لن أذهب إلى كنائسهم بعد ذلك إن سنين تنتج وما لي لي báyìí ni àfáwà wàhídì bá ti bèèrè lọ́wọ́ wọn pé ṣé lódodo ọ̀rọ̀ orin sọ́lágbára tó bẹ̀rẹ̀ ní à báyìí láwọn méjì sọ pé báyìí ní ṣẹ̀fíùpọ̀ tí jẹ́ fátímà ló ti kọ́kọ́ sọ̀rọ̀ pé níbi orin gẹ́ àwọn ìdáwọn tí máa ń mọ̀ àwọn èèyàn jù níbi orin gbígbọ́ tàbí orin kíkọ làwọn tí máa ń mọ̀ àwọn èèyàn jù wàí ti báyìí lọ́gbẹ́ kí ló sì fà á ọ̀nà àfihàn tó pọ̀ náà ni pé àwọn wọ́n máa ń lu piano wọ́n máa ń lu jìtá wọ́n máa ń lu aago látara àwọn nǹkan yìí wọ́n pe àwọn wọlé àwọn sì wọ ara wọn a ní torí dáńtọ́ fún àṣẹ ìyá mẹ́rin koran ìjẹ́ wa fẹ́ gbọ́ díẹ̀ nínú àrùn koran báyìí bàbá sọ pé bẹ́ẹ̀ ni àfẹ́ gbọ́ báyìí ni ó sọ pé ohun tó fẹ́ gbọ́ gẹnu sọ́rọ̀ tàbí ìkàlá kó wọ́n lọ àhàdé ó fẹ́ gbọ́ kọ̀kọ̀rọ̀ àhá àlẹ́ ni wàhíd báyìí ni wàhíd ti kà á tó mọ̀ kọ́ ọmọ muhammadu ìtẹ̀sìmíhìn ìhá dáadáa báyìí ni ó ti di fóun náà bẹ́ẹ̀ sí gbọ́ ọbẹ̀ sí gbọ́ ọbẹ̀ sí gbọ́ وقال ذنبي أصبحت تحب المسلمين أم ما زلت تكرههم إلى فاطمة سيدي في إلى أسفوني أسفوني عن مسلمين أبو أسفوني الآن أين فاطمة وصلى محمد نصر في نيسيو متوان نتعوان متنسى عن مسلمين باتنا متفقون إلى kí ma wọlé sí wọn kí ma ṣẹ̀ wọn kí ma kó bá wọn mọ̀síkó ìrà rẹ̀ látòlé ìlọ wáyé sọ pé إذا هل تستطيعون الجن أن تشتكلوا وتتصوروا في صور مختلفة كالحيوانات والإنسان وغيرها؟ Ǹjẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n àrẹ̀mí àlùjẹ̀nù láti yípo sáwọ̀ mìíràn, kẹ́yípo sọ́rẹ̀bọ, kẹ́yípo mẹ́yàn, wáyé lọ́nà ìtùpọ̀ tìrú àwọn olè tí máa fẹ́ gbà gan-an. Gbọ́ kálẹ̀ bá túnmọ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Wà ń tẹ̀sí tẹ̀sí ìjẹ́ ẹ̀ẹ́sì máa ń sọ̀rọ̀ ẹ̀ẹ́sì wà lára ọmọ ìdí ènìyàn báyìí ni Muhammad sọ pé a gidi àwọn nífẹ̀ẹ́ fẹ́ fẹ́ ká gba àwòrán àwọn àwòrán súwọ́rọ̀ ti lára wa náà àwòrán àwọn ẹranko a máa ń nífẹ̀ẹ́ rẹ̀ gáà ṣùgbọ́n láàrín ìsẹ́fẹ́ àmìsẹ́fẹ́ lóbi súwọ́rọ̀ ìtẹ̀sà àwọn èyí lágbára ká gba àwòrán ọmọ ìdí ènìyàn ṣùgbọ́n wà ní ìdìbà ní sọ̀dà nípa pé káàdà àkọ́ ohun tó sọ nìyẹn o ولكنه قد ثبت بسنة صحيحة أنهم يتشكلون في سورة الإنسان ṣùgbọ́n wà nínú súnnà tó lálàáfíà pé wọ́n a tún máa yípo sáwòrán ọmọ èdè ènìyàn náà ṣùgbọ́n tí Muhammadu sọ ni pé àwọn èèyàn lágbára láti jí sí àwòrán ọmọ èdè ènìyàn ṣùgbọ́n àwòrán ẹranko àwọn lágbára rẹ̀ kàlùkàlù gẹ́gẹ́ bí ajá wọlẹ̀fíìsì àti olóńgbò wọ̀nà fọ́dìlú lọ́nà ní àtúwàt gẹ́gẹ́ bá ìsọ́ ìjẹjọ àwọn wá nífẹ̀ẹ́ sí àwọ̀ tó bá jẹ́ dúdú ajá dúdú àwọn nífẹ̀ẹ́ olóńgbò dúdú àwọn nífẹ̀ẹ́ wàlá nẹ́sùn rà síwáta nílà àmìlẹ̀ ìlànà ìjísìmì lẹ́bí ìlànà àwọn èyí tí ìfẹ́ ká máa sọ̀rọ̀ ju ká máa gbẹ ẹnu ẹni tá a bá kó sílà ká máa gba rẹ̀ sọ̀rọ̀ wàídí wa sọ̀rọ̀ pé àtọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ìwà abúkẹ́ ń fa àwọn ẹ̀dẹ́ ènìyàn pọ̀ o wọ́n sọ pé tó ọ̀rọ̀ ọ̀bọ̀ sànù wà ní òtó jẹ́ pé ní wọ́n sọ́dá sí dáàmà wa lọ a sì nífẹ̀ẹ́ sí kájẹ́ nìkan pé ká máa kẹrùn wàídí sọ pé àtọ́bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ tí ń jẹ bọ́lù wà láyé ọ̀dà kẹ́ mọ́ ọmọ ìjọba ẹ ti mọ́ látara ẹni ta kó sí gbogbo ọgbà tí bá ń sàlùwàlà a máa ń wò ó látara bí àtùmàlùwàlá ṣe àtùmàlùwàlá ṣe wájú akútọ bá jẹ́lẹ̀ èyí náà máa wáyé ìjókòó lóòjọ́ yàmọ̀ khamis lóòjọ́ tọ́ọ̀sì a máa ń ṣe wá sí ní mọ́tọ́láṣì a máa wá gbọ́ àti àwọn míì tó bá jẹ́ mùsùlùmí sọ fún wọn máa ẹgbẹ́ àdéhùn pé ẹ̀yin ó máa a ẹ̀yin ó máa ṣe ájì ẹ̀yin máa yọ sàká tẹ́yìn bá lágbára rẹ̀ wọ́n gbé àdéhùn fún pé àwọn máa ṣe bẹ́ẹ̀ wàá ti padà sọ fún wọn pé ó máa bí ẹ̀dẹ́ bí ní ìkẹta tí èèyàn bá ń bẹ̀rù tàbí bá ń bínú tàbí bá jẹ́ nìkan tó yẹ pé bá ń ní sí ní ìkẹta tí ah sọ pé àlá ti lọ́kọ́ fún ọlọ́kọ́ sàrọ́nì mẹ́tẹ̀ẹ̀ta lọ dápọ̀ ìrẹ́ wà yìí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìlọ yájú fún wa láti gbọ́ ara wọn èdè ènìyàn tí ìfẹ́ ẹ̀mọ́ mi tí ìyàn ń bẹ̀rù a máa rẹ̀ tí ìyàn a máa ń ara rẹ̀ tí ìyàn bá ní nǹkan nífẹ̀ẹ́ jù a tilẹ̀ wọ wa jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wá ní mi pé muhammadu ṣe Muhammadu ni ẹ́ onílé ẹni òun ni Muhammadu sọ ọwọ́ ìkọta akọ́lódì Muhammadu sọ pé mo wà pé mo wà sọ ẹ̀yìn mélòó lẹ́wà òun náà bá sọ pé àwa mẹ́ẹ̀ẹ́dógún la wá láti Ìjẹ̀bú gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan tó tọ́ pé Muhammadu Ibrahim sì ń bẹnu wọn ó sì dákọ̀ gbogbo àwọn mẹ́ẹ̀ẹ́dógún bá ta ọdá akọ wọn dákàrà àtúmá àwọn gbogbo ọkọ̀ wọn pátá lọ́dá akọ tó mọ̀ sàádà wà hídò fi dáìsì lẹ́yìn láti àjára

Ibrahim àyàfà àwọn wàhídì báálé ó ìṣàlà ìpé tó tí wọ́n bàbá bá gbà yà gbé wọn fẹ́ra wọn wọ́n ti fẹ́ra wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run láti gbà náà ó di pé àfà àwọn wàhídì ó wá béèrè pé tó ǹjẹ́ wà jáde báyìí ní lẹ́yìn ìgbà tí gbogbo ẹni ti gbà sáà wọ́n láwọn jáde tí ẹ̀ sì ní àwọn ẹgbẹ́ ìkẹ́ǹdẹ́gbẹ́ tó máa padà tó wá ara àwọn èèyàn àtàbára wọn tó ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ nìkan tí pé wọn ò gba ìsìláàmù yẹn láti inú ọkàn lọ́pàá táwọn bá ti gba ìsìláàmù láti inú ọkàn àwọn èyí tó wọ ara ọmọ èdè ènìyàn mọ́ pẹ̀lú àdéhùn táwọn bá ti kọ́ amú ilé ìwọ́ fún wa láti jẹ́ pé ká mọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ṣe pé kàkà káwọn èèyàn wá wá ìwòsàn pẹ̀lú àlùkò hàn wọ́n àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ bá sáwùjọ wa ṣe òsùn tó dáa tó wáyé tó bóyá ìjọba ní mójútó àlàáfíà ara fún wa nílẹ̀ Nàìjíríà yìí bó ní ọba ṣe dáa tó ṣùgbọ́n lọ́ta tó ṣe pé ìjọba ní wà láàáfíà ara fáwọn èèyàn táwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ní wàhálà láàgọ́ ara wọn wọ́n wá wòsàn rẹ̀ ibi wọ́n bá wá wòsàn ń sọ fáwọn mùsùlùmí kò sí wòsàn ilé babaláwo òsílé òsàn nílé babó ń fáó bẹ́ẹ̀ ni òsí òsàn ní chọ́ọ̀chì ó ọbẹ̀ lọ ọbẹ̀ ó fi tọ̀kọ̀ gbẹ́lé o òsí òsàn ní gbogbo àwọn àyíká wíyì ó dàpọ̀ sí òsàn nílé bàbá alùfá gbogbo ẹ̀tọ́ wáyé tó bá ní òun náà lọ́pẹ̀lẹ̀ tàbí ní ẹ̀fẹ̀ tó wùn náà gbéjáre sí ní wọ́n tí ń tẹ̀lẹ̀ àbó ní gíláàsì kan tí wọ́n kò tó burú kábúrú ọ́tàwọn yẹn lẹ́ yóò kí wọ́n sì wáwọn àfá tí ó wà wọ́sẹ̀ bá wọn tàbá wá wá àfá àfá àtàbá ṣe kò ń gẹ́ òun náà ni ó ti sábà bí kí ni ohun tí ó jẹ́ lẹ́yìn rẹ̀ tó fi wáyé pé tọ́ba wá tó wá gbọ́rọ̀ rẹ̀ ó fi pé ń ti ọ̀lọ̀ ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá

ó ti lè kálẹ̀ méje tẹ́kùsí àbára tó pọ̀ nígbà jọ sí ẹ̀sùn sọ orí tó mọ́ sábà máa ń fà rẹ̀ méje yẹn púpọ̀ nípa pé tí yẹn bá wá oúnjẹ tí ó rí wọ́n ní kí ọkà sọ́tù fàákì alẹ́ méje alif lam mim tó dé mú fi hùn lẹ́ẹ̀méje ayá tó kò sí wọ́n ní kí ọkà fi jẹ bákan náà alif amúnà ọ̀sùn mọ́sílẹ̀ ilé ìlú rọ́bẹ̀ wọ́n ní kí ọkà méje kúlù ọ̀lá ahadu méje kúlù ọ̀lá ọ̀lá méje kúlù ọ̀lá méje ní ẹ̀bá fi ń ta kí ní ẹ̀kọ́ máa fátẹ́gùn ẹnu rẹ̀ sínú kẹtọ́ wà lébìdì kóńtọ̀ wọn máa mú tọ́bá ìfún tó lè jẹ́ pé bí ìpara ni bí zaitun kóńtọ̀ wọn tó máa fi para pẹ̀lú ìyọ̀ndẹ̀ ọlọ́run tábìjẹ̀ ní ẹbá bẹ lára ẹni yẹn kóńtọ̀ wọn lọ láàfíà láàrin ọjọ́ péré péré sí pẹ̀lú ìyọ̀ndẹ̀ wá wá ìtọ̀ ká máa bí fọgbẹ́ kò lè mọ́ láíláí a sì sọ fún wa ẹ sọ gbogbo mùsùlùmí ayé kò sí wọ́n tẹ̀kẹ́kẹ́kẹ́ bí kẹ́kẹ́ ó tọ́ tayọ ìwòsàn islam pàápàá jùlọ ìnira méjì ló pé sí ìnira ní ara ń tẹ́ tó ẹgbẹ́nu ra ní ara tó ń bélé ni ọ̀dọ̀ àwọn dókítà àwọn dókítà yẹjú ilé yẹn ẹni nú mírun pé wọ́n fún olóògùn yọ́ lọ bákan náà bàbá náà láwọn àgbo tó lè lọ ṣùgbọ́n ìnira pé nínú ọkàn ní ìkẹyẹ lọ wà tí wọ́n ń dára láàmú tó yẹ kó ní ti dínú nínú bí wọ́n fún ọlọ́pọ̀ fún lómi ọgbọ̀n kò ní lọ ó sọ ó sì mú àgbójú bẹ́ẹ̀ lọ kò ní lọ àyàfi tó wáyé pé dókítà náà bá gbọ́n tọ́lọ́wọ́n bá gbọ́n tó jẹ́ mùsùlùmí láti máa tọ́gbọ́n gbọ́n tó bá jẹ́ dókítà tó jẹ́ mùsùlùmí tẹ́bà fún yẹn lábẹ́rẹ́ ẹ máa ṣe bísí ìlà oògùn méjì rẹ̀ ti fún lẹ́ẹ̀kan náà èyí tó pé kí yóò lè láǹfààní láíláí tẹ́bà fẹ́ bísí ìlà lábẹ́rẹ́ tẹ́bẹ́ fún tẹ́bà fẹ́ fún lómi náà ẹgbẹ́ bá wá ìsàn tẹ́bì pàṣẹ omi yẹn ẹ ti bísí ìlà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run òun tẹ́yìn náà fún yẹn tọ́bá ikọ́ bá ní jínù náà nínú